ẹ jẹ́ ń gbé fólúwa lẹ́ẹ̀kan sí i ó yá kájọ máa gbé e fún bàbá mímọ́ ojoojúmọ́ ayé ni wọ́n máa kọrin tuntun ohun tó o ti ṣe nínú ayé mi kò sẹ́ni tó lè bá mi ṣe ìwọ ṣáà máa jọba lọ ní tèmi àti ilé mi nígbà gbogbo Lord I give you all my praise and worship mo gbé e f'Olúwa mo gbé e fún bàbá mi mọ́ jésù tẹ́kìtì tẹ́kìtì ooo bàbá tẹ́kìtì tẹ́kìtì bàbá tìrẹ ni you deserve it you deserve it lọ́pọ̀lọpọ̀ you deserve it you deserve it lójoojúmọ́ owó ló bá ní ó yá kó o gbé fún ọmọ ló bá bí ó yá kó o gbé fún ilé ló bá kọ́ yára gbé fún gbogbo ohun tó bá ní kò yá gbé fólúwa ká máa fi gbé bàbá ga nítorí bàbá mi kì í jẹ pòrérò bàbá mi kì í jẹ ṣàwámọ̀ bàbá mi ti kì í jẹ yán bàbá mi kì í jẹ kà ni mo sọ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ló ń jẹ bàbá mi. Hey. ọpẹ́ ló ń jẹ́ bàbá mi nígbà gbogbo Lord I give you all my praise and worship mo gbé e f'Olúwa mo gbé e fún bàbá mi mọ́ bẹ́ẹ̀ ni ọpẹ́ ọpẹ́ ló ń jẹ́ bàbá mi nígbà gbogbo ẹ ẹ wá jájọ máa gbé fún ẹ ká máa gbé fún láàárọ̀ ká gbé fún lọ́sànán ká tún gbé fún lálẹ́ ká gbé fún ní gbogbo ìgbà nítorí pé gbogbo ohun tó ń ṣe nínú ayé wa kò sẹ́ni tó lè bá wa ṣe é eh, tí wọ́n bá rò bí bàbá rẹ lè bá ọ ṣe ò tẹ́ bó o sì rò bí ìyá rẹ lè bá ọ ṣe òfo ní ọjọ́ kejì ọjà àwọn kan sì sọ pé ọ̀rẹ́ mi á ṣe díẹ̀ ọ̀rẹ́ rẹ tó yẹ pé ò tí ì lè yẹ́yìn ẹsẹ̀ padà kó tó bẹ̀rẹ̀ sí ní yín sí ẹ́ǹdì pé ṣáyé ẹnìkan mo wá ṣùgbọ́n bàbá mi tí mò ń sọ yìí afúnimásìrègún ọlọ́run ọba mi tó lọ kọ́ni kése àrí ìró àlá bàbá mi títí ń bẹ nígbà tí ò sáyé bàbá mi tí ó máa wà títún ń bẹ lọ́wọ́lọ́wọ́ tí ò tún máa wà nígbà táyé ò bá sí mọ́ ah wo ìwọ nìkan náà ní máa gbé e fún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ ti tèmi eh, lórí Orísun tẹlifíṣàn ti wà ní ṣàlàáfíà náà ni mo bá yín gẹ́gẹ́ bí àwa pàápàá ti wà níbi báyìí lẹ́ni ẹ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Ògo Ìgbàlà pé ojú Olúwa ni a máa ké pé olúwa a tún máa kéde ìyìn rere rẹ̀ nítorí pé ó ṣe pàtàkì ó ṣe dandan ẹ kéde ìyìn rere olúwa nítorí pé àṣẹ olúwa ni fún wa ó ní ká kéde ká jíyìn rere orúkọ òun fún gbogbo àgbáláyé pátápátá ó ní ká tètè kọ́kọ́ wá ìjọba ọlọ́run ó ní gbogbo nǹkan tó kù pátápátá náà lòun máa fi fún wa ẹ bó jẹ́ owó lòun wá ó ti di dandan kó o rí i lọ́lá ọlọ́run ọba mi ọba òkè bójú ọmọ lòun wá ó di dandan kó o rí i jẹ́ àlàáfíà ni ó di dandan kó rí i ṣùgbọ́n bẹ́ẹ̀lì sọ pé ká kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà lẹ́ni mo sì ń gbà ládùúrà wípé bá a ti ń jáde lọ lọ́jọ́ tèmi ọjọ́ ajé yóò jẹ́ wa lágbára ọlọ́run ọba mi ọba òkè àpò wa yóò kún fún owó yóò kún fún ọlá yóò kún fún ọrọ̀ lágbára ọlọ́run o ẹ̀ tàbá ti wá jáde lọ lẹ́ni ààbò rẹ̀ yóò máa fi bò wá ọjọ́ ìṣẹ́gun eh, ìṣẹ́gun náà ni yóò máa jẹ́ tiwa àbọ̀ ọlọ́run yóò dájú lórí wa ewu àárọ̀ ewu ọ̀sán ewu alẹ́ kò ní wù wá lágbára ọlọ́run ọba mi lọ́jọ́rú ń kọ́ àá ò ní bá wọn rú bí omi òkun ọlọ́run yóò tún máa fi ààbò ẹ̀ yóò máa fi bò wá lọ́jọ́bọ̀ a ó máa lọre a ó máa bọ̀re náà ni lọ́jọ́ ẹtì ń kọ́ wọn ní tìwá dànù láṣẹ ọlọ́run ọba mi ọba òkè gbogbo dáwọ́lé wa yóò máa yọrí sí rere ni olórin kan tiẹ̀ ní ó ní ìwọ̀n ìgbà tí mo bá rí ojú àjọ tuntun wọ́n máa yàn án lógo wọ́n máa gbé ọ̀gá ni ọlọ́run tèmi ẹ ṣe wá rí lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni a ó tún dábìrà a ó dábìrà nítorí pé àwọn èmi fẹ́ràn kí n máa kọrin gan àwọn olórin kan ní ẹ̀jẹ̀ ń dábìrà ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá ńlá ẹ̀jẹ̀ ń dábìrà ẹ̀jẹ̀ ń da ábírà fọ́ba ọlọ́lá ńlá olúwa mọ̀ ṣeun o olúwa mọ̀ ṣeun o àóyè o olúwa mọ̀ ṣeun o bẹ́ẹ̀ ni olúwa ṣeun nínú ayé mi ó sì dá mi lójú pé ó ń ṣeun nínú ayé tiẹ̀ náà mo sì wá ń sọ pé bá a ti ń jáde lọ bá a ti ń jáde bọ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ ọpẹ́ náà ni ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa lọ́lọ́ ọba mi ọba òkè ẹ ajálù bí kan kò ní jálù wá lórúkọ ọlọ́run bẹ́ẹ̀ sì mọ gẹ́gẹ́ bí ìṣe tèmi lórí ètò ìpè abala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n yà sí kí n tó kásẹ̀ ètò yìí ńlẹ̀ abala àkọ́kọ́ ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ṣíra wa létí sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀mì ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ̀ bí àwọn ògbóǹtarìgì tèmi ṣe pọ̀ tó gbogbo ìwọ tó bá ti ń ṣe ohun kan tàbí méjì fún ọlọ́run ó tún jẹ́ ògbóǹtarìgì tèmi ni ò bá àjẹ́ akọrin ẹ̀mí ò bá àjẹ́ olórí orí ìtàgé ti ẹ̀mí ò bá àjẹ́ òǹkọ̀tàn ti ẹ̀mí ò bá àjẹ́ òǹkọ̀wé ti ẹ̀mí ò bá àjẹ́ oníjó ti ẹ̀mí adẹ́rìnpòṣónú ti ẹ̀mí gbogbo wọn tó bá ti ń fi ohun kan gbé Olúwa ga ó ti di ògbóǹtarìgì mi lórí ètò Ògo Ìgbàlà náà nìyẹn bẹ́ẹ̀ ni abala tó tẹ̀lé ni mo pè ní abala orin mẹ́ta tó pèrègèdè ó tún yànnàná àwọn orin yìí lé ní àwọ̀ àwòrán wọn àwọ̀ àgbékalẹ̀ wọn bẹ́ẹ̀ ni abala tí mo sì máa fi kásẹ̀ tó ńlẹ̀ náà ni abala agbọ̀gbọ́n àwọn ránṣẹ́ ọlọ́run alààyè níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ó ṣe pàtàkì kó máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa kó máa ṣe ọkàn wa lóore kó máa ṣe ọkàn wa láǹfààní a nílò ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà nínú ìgbésí ayé wa ṣé wọ́n rí pé lẹ́ni ètò tèmi yóò tún dùn yóò lárinrin bẹ́ẹ̀ ni ẹ ọ ní báyìí àkórí ọ̀rọ̀ sí tìmí tèmi tá a fi máa bá ara wa níyànjú ó ní mo pè ní ìdúpẹ́. Hey! ẹ ṣáà rí i pé láti àárọ̀ tí mo ti wọlé sórí ètò bí ọpẹ́ bí ọpẹ́ náà ní ṣe ń ṣe mí ìdúpẹ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí bẹ́ẹ̀ ni o ti sọ pé ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ló dára ní gbogbo ìgbà ló dára ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe apá àbí tí mo fẹ́ yà sí lénìí nìyẹn ìdúpẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí báwo gan la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọmọlàkejì wa tó ṣe wá lóore lọ́wọ́ ọmọ kékeré àná tó ṣe wá lóore lọ́wọ́ alábàágbé tó ṣe wá lóore láàrin ọkọ síyàwó láàrin ọ̀gá sọmọṣẹ́ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ǹjẹ́ àwa tẹ̀ máa ń dúpẹ́ oore kéékèèké tá a bá rí gbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń fi ojú àwọn olóore wa gúnge ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá tí ọkàn tiẹ̀ bá ṣe ẹ́ lóore bóyá oore yẹn ṣe kékeré kò tí tu wà á ní ẹ ẹ kí náà làwọn á ṣe ojúṣe yín lẹ ṣe nàá ẹ ṣe bẹ́ẹ̀ yín lọ́kọ́ mi àbà ẹ jẹ́ ká ní ìwà tó ń dúpẹ́ ẹ jẹ́ ká ní ẹnu ọpẹ́ nígbà gbogbo bóyá ìwọ jẹ́ ọ̀gá ìwọ jẹ́ ọmọṣẹ́ ọmọṣẹ́ ẹ wá ṣe nǹkan kan oore kékeré kan fún ẹ wà ní ẹ ṣèbí ó máa gba owó oṣù ẹ náà ṣèbí mo máa sanwó oṣù fún kí ni mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ fún ah yorùbá sọ pé yìnyín yìnyín báyìí kẹ́ni ṣe ìmíì láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ìkan tẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n fi lọ̀ mí wọ́n ní ọ̀rẹ́ kan ní ìkan wá bá òun pé à mo nílò òye báyìí ìjọ òde gbà mí èkejì dẹ̀rẹ́ kò náwó ó wá rántí pé òun dájọ́ kẹ́ ẹ máa wò ó kéèyàn dájọ́ látòrí tọ́rọ́ dórí kọ́bọ̀ ó wá kó àjọ ìyókò fún ọ̀rẹ́ ẹ̀ pé à ìwọ gbà sí lọ lò èmi ò tíì nílò owó yìí nísìnyí kí ọ̀rẹ́ dẹ̀ gba owó kó sọ pé à ó máa ṣe é ló ní à owó ilé yìí ò tó nǹkan owó ilé yìí tó mi àbà yorùbá sọ pé ìwọ ò ṣe fi abẹ́rẹ́ ká kọ́kọ́ fi abẹ́rẹ́ gúnra ẹni wò ná káwò bó ṣe ń rí kó òwò bóyá tó bá jẹ́ pé ìwọ gangan náà ṣerú ẹ̀ fún ṣé inú ẹ̀ máa dùn kéèyàn ṣe é lóore kó má kóyàn kó ṣèyàn lóore kó má dúpẹ́ ṣé inú ẹ̀ máa dùn ẹ jọ̀ọ́ ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tó bá ṣe wá lóore àwa ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti ẹ̀ kì í fẹ́ràn láti dúpẹ́ oore kéékèèké oore tí ò bá ti ṣe rẹ̀ gbẹ̀dẹ̀ a kì í fẹ́ dúpẹ́ bóyá wọ́n ti kọ́lé fún ẹ àbí wọ́n ti ralẹ̀ fún ẹ ẹ́ ìgbà ẹnu àṣẹ ni wọ́n ṣe é lóore pápá ọlọ́run máa ń fẹ́ dán wa wò láti ṣe wá ní oore láti ara ọmọ kékeré káti ẹ̀ wo bá a ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹni tá a rí abẹ́lẹ̀ ń tà sí òun tí a rí ẹ jọ bí mo ti máa ń sọ pé lórí ètò Ògo Ìgbàlà àtọ́báwí akọ̀ máa ń ṣe àwa létí inú sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ ni ẹ jẹ́ ká máa dúpẹ́ oore nítorí pé ẹni bá dúpẹ́ oore àná á rì mí ìgbà bẹ́ẹ̀ ni ẹ ọ ètò Ògo Ìgbàlà ó sì ń tẹ̀síwájú bí mo ti sọ fún wa chess mario ògbóǹtarìgì mi tá a jọ máa ṣètò lẹ́ni wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó fi ojú ògbóǹtarìgì mi wọ̀n ẹ jẹ́ kí n dé òkè lọ́run kí n tún lọ yin ọlọ́run lógo kí n gbé ọlọ́run ga nígbà tí màá fi padà dé èmi pẹ̀lú ògbóǹtarìgì mi àjọ wa kan lu agbami ètò ẹ kú kalẹ̀.